àwọn sàábé àti gbogbo àwọn atáàtìkì wá kọ́ tí wọ́n di ọjọ́ ẹ̀sán àmín ní tẹ̀síwájú wàlàyé ọ̀rọ̀ olúwẹ̀lẹ́dà wa subhanahu wa ta'ala suratu yunus ọ̀nà láwà olúwẹ̀lẹ́dà wa subhanahu wa ta'ala níbi tó ti ń pè wá sákèèsí nínú ọgbà ọ̀rọ̀ rẹ̀ yìí adúró sí àyà àádọ́rùn-ún verse 91 nínú súrọ́tù Yunus ní ìdókòwò lánàá níbẹ̀ náà ni a sì ti tẹ̀síwájú insha Allah ta'ala ọlọ́wọ́ bá ń sọ fún wa ìtàn Fir'aun nígbà tí ọlọ́wọ́ mú anabi Musa àtàwọn ọmọ ọba ní Israel rìn ní àárín omi ọlọ́npa aláṣẹ kó na ọ̀pá sí òkun òkun là méjì omi ṣe ògiri ọ̀tún àtòsí nínú omi àwọn ọmọ ìbàlẹ̀ ìsìláìlà àtàlẹ́bí Mùsá wọ́n sọ ìsàlẹ̀ omi lọ fìràwọ̀nù tí ń lé wọn bọ̀ lẹ́yìn àtàwọn ọmọ rẹ̀ ibi tí wọn fọ̀nà sí lánàá àwọn náà rárí bọ àárín omi wọ́n bẹ̀rẹ̀ sí tọ ibi tí àtàlẹ́bí Mùsá gbà lọ lẹ́ni tí ń lépa wọn lọ nígbà tí wọ́n dá àárín níbi tí wọn ò ní ibi tètè sọ pé àwọn fẹ́ padà sí èbúté ọlọ́wọ́n bá ní kó mi ó pàdé mọ́ wọn ọlọ́ni summa adrakahu lọ́rọ̀ ní ìtẹ̀rì ló bá bá ló bá tẹ̀rì mẹ́bi tó wà kéde fóònù ló kú sínú omi omi ló wá bá ń bi tó wà qala amantu annahu la ilaha illa alladhi amanat bihi ló bá ní mo nígbàgbọ́ nínú tí àwọn àbáni israẹla nígbàgbọ́ nú ẹ̀ ìyẹn ni pé ọlọ́run ọba tí wọ́n ń júwe ìgbàgbọ́ ẹ̀ fún mi wàyí ò mo wá nígbàgbọ́ nú ẹ̀. wàhánà mi lẹ́nu mùsùlùmí olèmi náà ti jẹ́ kan náà mùsùlùmí lónìí ṣùgbọ́n olú ẹ̀dá subhanahu wa ta'ala kò gba ìgbàgbọ́ rẹ̀ yẹn ọlọ́ni àánú wa kọ́dà àfọ́ yìí ọlọ́ni ṣẹ́dá yìí ló ṣẹ̀ wá gbàgbọ́ nígbà tó ti yarí torí ẹ̀ ló jẹ́ wípé ànábì sallallahu alaihi wa sallama ó jẹ́ kó yé wa wípé ọlọ́run ọba ò ní gba túbá indal ghargara nígbà tí èèyàn bá ti ń bọ̀ kàkà kú nígbà tí èèyàn ti rí i pé ikú lélẹ́yìí kò sí iyèméjì bẹ́ẹ̀ ìgbà yẹn ló wá fẹ́ túbá kó bí àṣìṣe rẹ̀ ọlọ́run ò gbà bákan náà ìtúbọ̀ ò ní nígbà tó òun bá bẹ̀rẹ̀ sí yọ níbi títí ń wọ̀ gẹ́gẹ́ bí àwọn àlàmọ́tò sa àsìlùkúbọ̀rọ̀ nínú àwọn àmì pálkìyà máa ń bọ̀ tó tóbi òun náà ni wípé òun ó máa yọ níbi títí ń wọ̀ yóò máa wọ̀ níbi títí ń yọ nígbà náà ẹni tí ò bá tí ì jẹ́ olùgbàgbọ́ òdodo síwájú ìgbà náà kò lè gbàgbọ́ mọ́ ẹni tí ò bá tí ì túbá kò níbi èyíkéyìí ẹsẹ̀ kò lè láǹfààní àti túbá mọ́ tó àwọn afáàmọ́ ááyà yìí gẹ́gẹ́ bí ẹ̀rí nípa pé ọlọ́run ọba kì í gba túbá ń dẹ̀lẹ̀ lọ́rọ̀dọ̀rọ̀ nígbà tí ẹ̀ bá ti ń bọ̀ kàkà kú torí ẹ̀ wá ṣe tó ń ṣe tí wọ́n ń pè ọ́ sákèésì tètè túbá kú mbẹ́ kó tó dásìkò tí kò dé ẹni pé ní ṣe dìnnà ẹjọ́ tó bá wá fún ní tó gba sàtúkèétì ọjọ́ púpọ̀ yà ó ní eight eight rẹ̀ sì ní ọmọ rẹ̀ kú ni gbà náà ní wàá sọ́kò ń dẹni rí ọlọ́run bá lè mọ́ gbà túbá mọ́ gbà náà torí pé ikú ti dájú torí àsìkò tó wà ní òpépé tó wà lọ́dọ̀ tó lágbára àsìkò téèyàn bá ní àǹfààní nǹkan àsìkò yẹn mímọ́ ní ìbí lọ níwájú ọlọ́run ẹ̀dá subhanahu wa ta'ala yẹ́n ló jẹ́ pé àwọn bíi àrẹ́bí léèrè pé èwo ló lóore jù nínú ọrẹ téèyàn bá ta ó ní à ń tàtàsọ́dàkọ wà á ń tàṣàhì ṣèhí takshal fakra wà tá àmàlù lògìnà àdínkù buhari àti mùsùlùmí èwo ló lóore jù nínú ọrẹ títa ó ní kó tọrọ wà á ń tàṣàhì nígbà tó jẹ́ pé wọ́n ní ibi ìhun ìfarahàn pé mo fẹ́ ló lọ́ ń bẹ lára rẹ o tún wá ń tọrẹ ńgbà náà irú yẹn yóò wájú ọlọ́run wọ́n tọ̀ sọ́hìn ó sì lálàáfíà lè ti fẹ́ kú pé bàbá kú gan ta yóò lọ gbogbo ẹ má bá fi tọrẹ kò kú wúlò fún mi mọ́ lálàáfíà ìwọ gan ní parahàn kó o fẹ́ lówó fọ́kàrà lásìkò tí wọ́n gan wàtá múlùmíná tí wọn náà sì lọ ń lọ́kàn kó fẹ́ dolówó owó tó ní ẹ̀tọ́ ọba ọ̀tún wá kún gan kó jẹ́ pé pẹ̀lú bẹ́ẹ̀ ló tún wá ń yọ níbẹ̀ láti tọrọ láti tọrẹ látara bẹ́ẹ̀ èyí tó lórí jù nínú tọrẹ nìyẹn tó yẹ àsìkò táwà lálàáfíà yìí táwà lọ́dọ̀ táwà ní ẹni tó lálàáfíà ẹni tí kò sí ìsìlọ́wọ́

kọ́bìlì síwájú wà kó ń sàmìnà ìmúfìdí ó sì balẹ̀ jẹ́ náà balẹ̀ jẹ́ rẹ̀ tó ga jù ní ọlọ́run ní izhab ila fir'auna innahu tagha ọlọ́run ní wà Mùsá máa lọ sọ́dọ̀ fir'aun lọ jí fèmí ọlọ́run bá fún torí pé tọ́ọ̀gì ni nígbà tánà bí musa tún lọ fi èrí hàn wípé àlọ́nà ọba ọlọ́hùn ló lẹ́tọ̀ fún jọsìn onírọ́ nípa onílà ilé sàkọ́sà ìlàhà nàzẹ́rí ìlàjà àlànàkà mìlẹ́nì masjúrí ó ní tó bá mú ẹlòmíì lọ́lọ́run lẹ́yìn mi máa tí ọmọlé máa sọ tẹ́wọ̀n ti bá wá fún ọ lẹ́rìí nǹkan oníkọ́ọ́lá fàtí bí hì ṣùgbọ́n ní gbéyà mẹ́rin rẹ̀ wá nǹkan tàbínà sọ̀dìkì tó bá ikú lónìí ni ọ́ nígbò tó mẹ́rin lé fàálùkọ́ asọ́hù fáyidà híyà sọ̀bánu mòbín wọ̀nà sàn àyádàhù fáyidà híyà bẹ̀yìbọ́ olùnà àbìrí ló bá fọ ọ̀pálẹ̀ ọ̀pá dìbò ejò ńlá ejò tó hàn báyìí tó kú ní pé ọmọ nígbè ejò ló bá fi ọwọ́ rẹ̀ bá bíyá ọwọ́ bá ń tàn yínyín bí silver ó ní inna hadha la sahirun alim ah òkú ìdánilé yìí ó mọ̀ ń pa náà bàjẹ́bàjẹ́ láyé yóò ní inna hadha ní la sahirani ẹ̀rí Musa àti Harun òkú ìdáni wọn yuridani an yukhrijakum min ardikum wọ́n fẹ́ lé ikú nínú yìí wa yadhhaba bi tariqikumul ojúpọ̀nà tó dáa tẹ́ǹtọ̀ tẹ́ǹjọ́ sọ fẹ́ mi fìràhàn wọ́n fẹ́ lé ikú lójú ọ̀nà yẹn ẹ rí i pé bí alákòóso ti sọ náà nìyẹn atúrọ́tà bí ìlúbọ́ bí ó ṣe máa pe òdodo sọ́dọ̀ ara rẹ̀ nìyẹn látara bẹ́ẹ̀ ọlọ́run ní pé tẹ̀sìn lọ wá fẹ́ gbàgbọ́ nígbà tó ti gbẹ́rù mọ́rí tó sì wà náà àwọn obìnrin jẹ́ ọlọ́run ní fàlíyà ọmọnù náà jí kàbíbẹ̀rẹ̀ nì lónìí á ọ́ pẹ̀lú ara rẹ̀ litakuna liman khalfaka aya kó lè bá jẹ́ àmì fáwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ wa inna kathiran minan nasi an ayatina la ghafilun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n sa fọ́nú fọ́ra nípa àmì àwọn náà ara rẹ̀ ara rẹ̀ ìléyà ara rẹ̀ kò jẹ́ra àfáà ni fàdíyàmọ̀nà nàìjíríkà ayé lọ́kùnrídùká mílẹ̀ ìbáhà á gbé ọkú nínú odò yìí bìbádà níka jásàdíkà lẹ́dí làárò àfi ara rẹ̀ lásán tí ò ní sẹ́mi bẹ́ẹ̀ lìtàkùnà liman khalfaka kó lè bá jẹ́ fáwọn tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ áyàtán àmì àfáà ni ibratan fàyàrìfú ọbọ̀ òdìyàtú عبوديتك ولا يقدموا على مثل فعلك kẹ́lẹ̀ bá rí pé òpèrè ẹlọ́nà fáwọn èèyàn ìwọ náà lọ́wọ́ fún lójú tó ti kéèkéè yìí táwọn ohun òkú rẹ̀ nílẹ̀ báyìí ká má bàa ṣerú nǹkan tí wọ́n náà ti wọ́n ní ibn abbas rọ́dì lánà àwọn ní pé annaba bàbá ní sọ̀rọ̀ ṣukú sí mọ́tì yìí fa ókùnrin jọláhùn lè yàrá òun àwọn apá kan bà ní sọ̀rọ̀ yìí wọ́n ní ṣakù wọ́n ṣe iyèméjì nípa pé ṣé fìlànà wa kú ọlọ́run tó ní ó wà kú sínú odò odò lè pa ọmọ omi ni ọmọ omi ò lè pa ọmọ odò ni odò lè gbé wọ́n ní wọ́n ṣe iyèméjì pé a fìlànà adúlù ọba òun yóò wà kú sábẹ́ omi sábẹ́ omi òkun kò ṣeé ṣe wọ́n ní iyèméjì tí wọ́n ṣe yìí afẹ́bìnrin àbá ti pé wọ́n ṣe ìméjì ń pa rẹ̀ fa ókúrìjà láhùn di ẹ̀rọ òwò ọlọ́run bá sì mú òkú rẹ̀ jáde kan lè rí wọ́n sì dáàmà pé à ah, ó mọ̀ rí ọlọ́ni wa inna kathiran minan nas ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn ayé ahali Makka wa ghayrihim náà àwọn ará Makka tẹ́ ń bẹ láyé ànábì tọ́lọ́ bá ń bá sọ̀rọ̀ yìí àtàwọn míì náà gẹ́gẹ́ bí àwọn adáǹgbọ́ lónìí an ayatina la ghafilun wọ́n máa afọ́nufọ́ra nípa àmì ọba bá ẹ̀yìn láyé àtàbírú nàbí ha wọ́n kì gba gbà wá sí látara àmì ọlọ́wọ́ bẹ̀rẹ̀ dà subhanahu torí ẹ̀ àwọn aṣẹ́kọ̀ọ́ bá ń ṣe lórí ilé ó fi àwọn àmì sí kódà lára wa gangan fi gẹ́gẹ́ bí èèyàn Ah, ọlọ́run ló ń fi àmì síbẹ̀ afàlẹ̀ àtọ̀rọ̀ sí róòlù ṣé ẹ̀yìn rí náà yìí ẹ̀yìn rí náà ni ẹ̀yìn ẹ̀yìn ṣàkíyèsí àwọn ìpàkíyèsí ọlọ́wọ́ba nípa àwọn àmì rẹ̀ tó fi sórílẹ̀ ni kẹ́ẹ̀lì bá gba wáàsí pẹ̀lú rẹ̀ kẹ́ẹ̀lì mọ̀ pé tọ́lọ́wọ́ bá ń pè yín sí òdodo ni tí ò níyè méjì kọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ subhanahu wa ta'ala kí ah, ó sì mi ní olùgbọ́rọ̀ sí lẹ́nu olùwẹ́dáwà subhanahu wa ta'ala ó sọ nínú àyà yìí ó lóun gbé òkú fir'aun òun gbé jáde láti fi hàn àwọn bani israel kó lè bá jẹ́ àmì kan lè dámọ̀ pé àti ẹni pé ẹ̀rọ lọ́wọ́ báyìí àti ẹni pé ẹ̀rọ lọ́wọ́ báyìí àti kìí sí ọlọ́wọ́ bá àti ẹni tí ó pàpà kú náà ni ó kú ọlọ́wọ́ bá sì fi iṣẹ́ òdodo tó fẹ́ràn lẹ́yìn mọ́sá àrí ìṣẹ́láti ọ̀sàlám òfìlélẹ̀ wò yẹ kó ná kì í tún wáṣọ nìkan ló kú àwọn tó jẹ́ generals àwọn akọni ogun tó kó lẹ́yìn ẹ̀ pé ogun tó ń gangan ṣáájú gbogbo àwọn lecturers gbogbo náà ni wọ́n tẹ̀lé gbogbo wọn náà jọ kú papọ̀ so ìjọba yẹn wó lórí ilẹ̀ bẹ́ẹ̀ láwọn àsìkò yẹn dẹ̀ ní àwọn ara Egypt ńgbà náà gbò jẹ́ pé kẹfìrí lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n pàtàkì òkú ju ara yìí lọ àwọn máa ń pèsè òkú fún ìsẹ̀mí tí ń bọ̀ ìyẹn ló bí gbogbo àwọn pyramid tẹ́ẹ̀rí ní Egypt yẹn ìjẹ́ fi pyramid sí ni pé ó máa ń ní chamber bí àwọn yàrá nínú ilé tí wọ́n ó gbé òkú àwọn ọba wọn sí àwọn òkú yẹn ń bẹ tí wọ́n ń rí dì sí báyìí bí wọ́n ṣe wé wọn láti bí ọgọ́rùn-ún ẹgbẹ̀rún ọdún mẹ́ta òkú mi two thousand five hundred years BC tó ti ń lọ four thousand five hundred years ago wọ́n sì pìsáàbù òkú yẹn àwọn òkú yẹn ó ti di mọ́mí o ó ti di ó ti kú kẹ́kẹ́ ó ti di nǹkan odidi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn sì wà tó jẹ́ pé bí àwòrán ojú àwọn òkú tó wà náà lọ́sẹ̀ rí tí wọn ò jẹrà

ìyẹpẹrẹ lójú ayé àwọn tí ń pèrè ìrọ̀lọ́wọ́ bá fún tí èdè tí wọ́n ń gbọ́ nínú ìtàn ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn àfọ́nufọ́ra ni wọ́n nípa àmì àwọn ọlọ́wọ́ bá nípa aṣẹ́ ìyanu tá a máa ń ṣe ọlọ́ni wà lọ́kọ́ tí bá wà náà bani Israila mo bá wà ọ̀sídìkìn ọlọ́ni bani Israil afún wọn ní bùbá òdodo ọlọ́wọ́ bá sáadé fún wọn wípé tẹ́ ẹ bá gbàgbọ́ nínú òun ọlọ́wọ́ bá òun ó gbé yẹrí ọ̀tá ayé nínú látara àgbàgbọ́ apá kan wọn torí Musa alayhi salatu wa salam ọlọ́run láwọn kú lọ́dọ̀ Fir'aun gẹ́gẹ́ bí ìyàwó Fir'aun gangan tó wà lára àwọn ọmọlẹ́yìn anábì Musa tó ní min wa amali wanajjini min al-qawmi adh-dhalimin wọ́n náà bá làmí kú lọ́dọ̀ Fir'aun àti iṣẹ́ tí làmì pọ̀ lọ́dọ̀ àwọn àjọ alábòsí tí wọ́n fi ìyà jẹ àwọn èèyàn láì lẹ́tọ̀ọ́ tí wọ́n mú wọn sẹ̀. yuqatiluna abna'ahum wa yastahyuna nisa'ahum wọ́n ń pa àwọn ọmọ wọn pakúpa wọ́n sì ń dá àwọn obìnrin wọn sí gbogbo àwọn ìwà aláàbí ìrìsìráàlù ní wù ẹrú nípa àwọn àbáni ìsìráàlù ṣe pẹ̀lú kó tó wá pè ẹ̀ ní olúwa ọlọ́run wọn tí wọ́n gbọ́dọ̀ mọ̀ jọ́sìn fún ọlọ́wọ́n bá parun pẹ̀lú gbogbo ìjọba rẹ̀ ó sì dẹni tó parun nínú ìtàn ṣùgbọ́n àwọn bá fẹ́ ara rẹ̀ kò kó lè bá jẹ́ àmì fún àwọn tí ó máa bọ̀ àwọn tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ ọlọ́ni lẹ́yìn ìgbà náà walaqad bawwa'na bani Isra'ila mubawwa'a sidqin àwa fún àwọn bani Isra'il ورزقناهم من الطيبات كيف يعني كان أبنكس فوانين عن قطمة ولن فما اختلفوا حتى جاءهم العلم سقوموا يقينوا نقروا لهم وبا بيوسلين باتي مجوال باوا إن ربك يقضي بينهم يوم القيامة ولن لا يدجوا ولهم وبا وموت دجوا لعنوا جوم القيامة fi ma kánú fi hì yàtàlìfò ní tẹ́ ń yapa sí tẹ́ ń yapa ẹnu sí nípa olú ẹ̀dà àwọn nípa àjọsìn fún yẹ òun ó dájọ́ òdodo láàrin wọn fọ́dẹ̀ lọ́kìyàmù wọ́n ní <clears throat> eléyìí ọlọ́run bá tó fi ń sọ̀tàn pé lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá la Bani Israel tí wọ́n rí òdodo olúwa ti là wọ́n kúrò níbi ìyá Firaun apá kan wọn náà ti kí ni wọ́n tún gbẹ̀rù gbẹ̀rí tí tọ́lọ́wọ́ bá ti torí pé ibi tí wọ́n ti ń rìn lọ yẹn náà tí wọ́n ti ń sìn àjò lọ láti lọ sẹ́tù sílùú mísọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ sí wọn torí pé wọ́n jẹ́ ẹni tuntun sí mánì àwọn kìfìrí wà láàrin wọn kódà wọn tún sọ̀jẹ́ sí pé ọ̀wá bá wọ́ òòsà kan táwa náà mọ̀ ẹjọ́ sì gẹ́gẹ́ bá àwọn kìfìrí sí lóòsà débi pé Musa Sámírì ó lọ mọ èrè màálùú pẹ̀lú góòlù ó sì gbé kalẹ̀ fún wọn ó ní wọ́n máa jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba nígbà tánàbí Musa tó lọ sórí òkè tó lọ sí ẹ̀bá òkè lọ́dọ̀ lu ẹlẹ́dà rẹ̀ fógójì ọjọ́ ìgbà tí èdè báyìí ó ti báwọn èèyàn tí wọ́n ń sin ìrì màálù ti góòlù látara bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tánàbá láwọn kó níbi ìyà ẹlẹ́ta tí fìràwọ̀n fi jẹ wọ́n wọ́n tún mú ọ̀nà pọ̀n láti máa tún sẹ̀bọ sọ́dọ̀ ọ̀bẹ̀ yẹ́dà subhanahu wa ta'ala ìyẹn lọ́ba fún wa ń sọ pé walaqad bawwa'na bani Isra'il mubawwa'a sidqi àwọn ọlọ́wọ́n ọba a ti fáwọn bani Isra'il ní ibùjókòó òdodo wa razaqnahum min wọn ò yapa ẹnu sọ́dọ̀ ọlọ́wọ́ bá sí gbàgbọ́ náà ọlọ́wọ́ bá bí òjè yìí ìgbà tí ìmọ̀dé wá bá wọn inna rabbaka yaqdi baynahum yawma al-qiyamati fima kanu fihi yakhtalifun ọlọ́ni dájọ́ olúwa ẹ̀dá rẹ̀ yóò ṣèdájọ́ láàrin wọn tó dàrú kìyàmà nípa tí wọ́n ń sì yapa ẹnu sí lọ́dọ̀ olúwa ẹ̀dá subhanahu wa wọ́n ní ọlọ́wọ́ bá ń ìdẹ̀rálé ayé àjẹrẹ ẹ̀sìn tó jẹ́ pé ètò pọ̀jù náà àwọn anábí ọlọ́wọ́n bá nínú ọ̀bà ní ìsìnrẹ́yìn ọlọ́wọ́n bá ti gbé wọn dìde ẹ̀rí kó sọ fún agan láyé ní ìfi wọn lọ́kọ́dé karramna bani adam wa hamalnahum fil barri wal bahr wa razaqnahum ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo ìdẹ̀ra tọ́wọ́n bá ṣe fún wọn yìí ìdẹ̀ra tẹ̀sìn ìdẹ̀ra tayé aláìgbọ̀rọ̀ sọ́rọ̀ balẹ̀ náà ni wọ́n àtẹ́kùbọ̀ wọn náà làwọn yahud àwọn náà làwọn yahud sọ tó jẹ́ pé àwọn mọ òdodo ṣùgbọ́n wọ́n ṣe tán láti tako òdodo tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún wọn wọ́n ní wọ́n ní bàbá wà sí ààyè tọ́lọ́wọ́n bá là kalẹ̀ fún wọn yìí ààyè òdodo yìí Imam al-Kathir wọ́n ní huwa biladu Misr wa Sham wọ́n ló náà làwọn ìlú Misr àti Sham Sham ní Syria wọ́n máa ń gbé Sham láyé sí ni wọ́n pè ní Greater Syria wọ́n ní ààyè tọ́nà bá fún wọn láti jókòó nìyẹn ṣùgbọ́n gbòó jẹ́ pé aláìgbọràn ni wọ́n ọlọ́mọba ni wọ́n wọnú ìlú gẹ́gẹ́ bá a ti kà á ní láti náà àti ànábì Mùsá àwọn làwọn ò wọlé o kán wọnú ìlú kán lọ bá wọn kìfì tó wà bẹ́ẹ̀ kán lọ ju ọ̀kan sọ ọlọ́run bá fún wọn kán lọ bá wọn jà wọn ní rárá o àwọn ò lè lọ wọn ní ìdábọ̀ ọ̀rọ̀ bùkà fàkọ́ọ̀tìlà ìnà áhù náà kọ̀ ìlú ìwọ àtọ́lọ́run bẹ́ẹ̀ dá rẹ ẹlọ́mọ jà ìbí làwọn lájòkó sí ọlọ́run bá wá ọlọ́run sẹ́bílé wọn ó ní yẹtì húnà fìlà àrùbí àrùbáyìn àmàn wọ́n bẹ̀rẹ̀ sí ni yahudi ò fi rí bì kankan tí wọ́n sọ pé ìpìlẹ̀ táwọn ni tó fi di 1947 táwọn Amẹ́ríkà táwọn United Nations tí wọ́n lọ wáyé fún wọn láti ibi táwọn pè ní Palestine lónìí tó yẹ pé láti ìgbà náà ni wàhálà ti wà mẹ́lòó ní tí wọ́n bá ya fọ́tò bí àwọn ìlú Palestine ti develop tó ní before 1940 yóò mọ̀ yàrá lẹ́nu pé ah ṣé before 1940 àwọn ìlú yìí rí báyìí skyscrapers àwọn ìlú tí sẹ́wọ̀n pé ṣé ayé ìsìn ni àbáyé 1940s economy tó ń thrive wọ́n ní airport wọ́n ní gbogbo ẹ̀ ní Palestine as a country Yahudi sì débẹ̀ wọ́n sì gbalẹ̀ wọ́n fún ọ lásán lọ́nà ní o lẹ́yìn ìgbà tí Hitler pa wọ́n pakópa torí pé Hitler discover pé olórí burúkú ni wọ́n àwọn ni wọn ò ní jẹ́ kó wọ́n achieve president ayé tó ń fẹ́ achieve ó sì mọ̀ pé wọ́n máa plot ó pa as much as sixty million Jews nínú Holocaust ó pa wọ́n gan so bóò ni wọn ò ṣe wá níbi fìṣí wọn ò ṣe ní tán lórílẹ̀ ní ọ̀nà tí wọ́n lọ wá láti lọ annexe Palestine tẹ́gbẹ́ láti gbà náà làlàáfíà òtijọ́gún mẹ́wàá ní òtijọba mẹ́wàá kọ́nà bá kí ó lè pọ́n náà lórí wa báyìí ni ọlọ́wọ́ bá sọ ìdẹ̀ra rẹ̀ tó sì fáwọn àbàlẹ̀ Ísírẹ́lì àti bó ti jẹ́ pé wọ́n ya pa àti ọlọ́wọ́ bá lẹ́yìn gbogbo ìdẹ̀ra tó ṣe fún wọn ó láwọn kó lọ́dọ̀ fìràn ó tún sì kẹ́ fún wọn ó fún ọmọ náà sálúwá fún aláàánú bí ọlọ́wọ́ bá wọn ò nígbàgbọ́ ohun òun ọlọ́wọ́ bá ọlọ́run ní inna rabbaka yaqdi baynahum yawma al-qiyamati fima kanu fihi yakhtalifun ìtẹ́ ìyapa rẹ̀ ìtẹ́ ẹnu sí nípa ọlọ́wọ́ bá ọlọ́run ní lálùkìyàmà òun ó sì dájọ́ láàrin wọn nípa nǹkan tí wọ́n ń ṣe ìyàpọ̀ ẹnu sí ìbẹ́lẹ́ náà náà jẹ́ kí olùwàjú bí àtúntò ìrọ̀ sọ́lọ́ ọba àríkàlà muhammadin وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته